Thank you. Yorùbá láṣà àti ìṣe. Ifá orí mi rèé Ifá àkókò lókun Ọ̀rúnmìlà bára mi àgbọnnìrègún ẹlẹ́ṣin ọyọ́ òjò ní gbẹ̀du ọ̀kàkà tí mi yin rìn fọn. wọ́n ní bí inú bá fẹ́ bí Ifá ọmọ aráyé wọn fi ewúrẹ́ dúdú bọ Ifá àmọ́ bínú ọ̀pẹ̀lẹ̀ ò bá dùn ọmọ aráyé wọn fi àgùntàn bọ̀lọ̀jọ̀ wọn á fi ṣe ẹlẹ́bẹ̀ fún ọ̀pẹ̀lẹ̀ orógbó pẹ̀lú obì kúnkún ni ẹ̀rọ kò so arẹ̀kú jayé iná lójú iná lẹ́nu àti Ṣàngó àti fáàtọ̀ pẹ̀lẹ̀ kọ́lọ́wọ́n ọba mi kó má jẹ́ ká ríjà kankan nínú wọn ká má ríjà gbogbo ajogun ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Yorùbá Láṣà yomi Mátẹ́ lórúkọ mi ń jẹ́ Ifáńkálélúyà làwọn èèyàn ń pè mí àlejò wa lórí ètò tòní wọ́n ti wà nínú ilé agbára pẹ̀lú wa inú tèmi ti ẹ̀ dùn pé ah, mo jókòó papọ̀ pẹ̀lú bàbá wa ògbóǹtarìgì àgbàṣàgà ògbóǹtarìgì òṣèré orí ìtàgé ògbóǹtarìgì aṣáájú tó tún jẹ́ aṣáájú fún àwọn aṣáájú gbogbo bàbá fáwọn bàbá ìmọ̀ tí ń bẹ nínú ìmọ̀ tí ń gbénú ìmọ̀ tó ṣe pé nínú ìmọ̀ wọn làwa tún là ń yá là ń gba díẹ̀díẹ̀ ń bẹ omi ìmọ̀ ni wọ́n fi ń bọ́ wa tá à ń gbà mú lọ́wọ́ wọn ọ̀jọ̀gbọ́n alàgbà Peter Ọládélé Fátómilọ́lá bẹ́ẹ̀ sì pé Fátómilọ́lá náà omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ọmọ bíbí ìlú Ìfisìn Èkìtì ni bàbá wa Peter Fátómilọ́lá ẹ káàbọ̀ sórí ètò wa ilé o bàbá mi Peter Fátómilọ́lá má bínú pé mo pè ọ́ lórúkọ mo kúnlẹ̀ mo pàgọ́ mọ́ àfojúdi ò sí lọ́rọ̀ tèmi ìwọ lọmọ àbálùmọ́dù àṣàwòrò sunwọ̀n ọmọ onílé wá sí lọ láì réwúrà ọmọ apani níjọ kú yẹn ni ọmọ àti ìpanu fòóṣà. ǹlẹ́ bàbá ǹlẹ́ ọmọ apani níjọ bàbá mi lọ bí oríkì yẹn ẹni ọmọ apanijọ òkú yẹn ni. èmi lọ́mọ àbálùmọ́dù àṣà òrò ọ̀sùn o hmm. ọmọ àbálùmọ́dù àṣà òrò rénírẹ́ni ọmọ olùlẹ́kan wàásùyún láàrẹ̀wá ọ̀rọ̀ àyùn bẹ́ẹ̀ ọmọ <laughs> eh, ọmọ ọmọ rúbọ kẹ́ẹ̀yẹ rẹ̀ ah, ọmọ apanijọ yẹn ni ọmọ tètè Ah, ọmọ olúlu kan dátínà okú kan ṣe ìṣẹ̀ràn jíjì. bàbá ẹni ẹni sọ ọ̀rọ̀ bí ikú bí ikú bí ah, ah, ẹ̀rù ti ń bà mí sáà nígbà tó yẹ pé ọmọ apanijọ́ okú eh, yẹ ni. ìjọ tí kò yẹni ni àwa mọ̀ pé ẹni tó bá kọjá àyè rẹ̀ kó kọjá sọ́hùn ah àwọn ẹ má ṣe bẹ́ẹ̀ ìjọba ìjọba tuntun ó kì í lé wa ni ó kì í lé wa ni adéjọ bàbá wa yẹ káàbọ̀ sórí ètò yìí eh. bàbá ìjọ ṣé ojú kì í tì yín ẹ àbí àwọn aláwọ̀ funfun àbáwọn òmọ̀wé bíi tiyín tí wọ́n bá rí i pé àṣà àti ìṣe ìbílẹ̀ yorùbá lẹ́yìn ń gbé lárugẹ ẹ̀yin sọ pé ah ǹfẹ́ káwọn èèyàn mọ̀ pé ah. kò sí tìjú bẹ́ẹ̀ nǹkan tọ́lọ́run bá ti dá mọ́ ni tẹnitẹni tèkítàntàtàn hmm. èèbó ní tiyan àwọn ò ṣe tijú eh. lèmi ọwà máa tijú tí n bá ti ń tijú mo yọ ọmọ àlè nù. pé ọmọ àlè ni fọwọ́ sí júwe eh, bàbá rẹ̀ eh, ọmọ àlè ni fọwọ́ sí júwe hmm. ilé bàbá rẹ̀ tó tó ṣe bí òwe àgbà òní tán lórílẹ̀ bàbá hmm. ọlọ́run jẹ́ àrí yín pẹ́ a máa rí yín bá lágbára ọlọ́run ẹ̀yin bàbá wa ìjọ yóò tó bí ọdún mélòó tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe eré orí ìtàgé. Ah. ọdún kejìdínláàádọ́ta. ọdún kejìdínláàádọ́ta tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe eré orí ìtàgé yóò pé lé nǹkan bí ọdún méjì sí báyìí bẹ́ẹ̀ni yóò pa àádọ́ta ọdún. lẹ́yìn tí wà lórí ìtàgé hmm. ah, ẹjọ́ ń jẹ́ àárí ọmọ yín tóun náà ń ṣeré orí ìtàgé. àwọn ọmọ mi ti ń ṣe wọ́n kì í ṣe pé wọ́n yàn láàyò bẹ́mi ṣe yàn láàyò bẹ́mi ṣe gbé wọ̀ bí ẹ̀wù àwọn ò gbé wọ̀ bí ẹ̀wù a rí inú wọn tó jẹ́ pé eré orí ìtàgé lọ́kà nílé tó jáde ní yunifásitì tó tún ka Yorùbá ṣùgbọ́n tó wá jẹ́ pé ó mú ẹ̀bùn tiẹ̀ ó fi yà síbi sọ̀rọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀kan nù wọn ni ọmọ mi tí ó wà ní Àkúrẹ́ à ń pè ní Dosu Fatomilọ́lá. Hmm, hmm, hmm. pédépédé lórí amóhùnmáwòrán àti asọ̀rọ̀mágbèsì ní àwọn. ẹ lòun ló yàn Mm gbogbo àwọn àbúrò lẹ́yìn rẹ̀ tí wọ́n tún nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé tán sì nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe wa púpọ̀ ní ó jẹ́ pé iṣẹ́ tí wọ́n lọ kà ń léèwé kò jẹ́ wọn rí bí gbéwọ̀ bí ẹ̀wù gbé èmi ṣe gbéwọ̀. Mm-hmm. ẹ dákun àwọn nǹkan tiẹ̀ ń sọ kinní kan wọ́n ní pé ah, bàbá Peter Fatomilola ah, kò yẹ kó má rí bẹ́ẹ̀ ah, iṣẹ́ onífá ni wọ́n iṣẹ́ fá ni wọ́n ń ṣe gangan gangan iṣẹ́ onífá gangan ni iṣẹ́ wọn wọ́n kàn fi à ń ṣe lórí ìtàgé kàn fi ṣàràn àràkún lásọ gbági ni à ń dọ̀ mo bá rí bàbá wọn béèrè. ọjọ́ kò náà lónìí nù bí mi kì í sọ. iṣẹ́ fá gangan lẹ̀ ń ṣe ni àbí ẹsẹ̀ mórí kì í fà tóun. bàbá tó bí mi ọmọ agbọ́ sẹ́sẹ́ fàyàlé ni. ọmọ agbẹ́yìn kùlé mọ yóò dùn tó. ọmọ agbọ́ fátìbìtìran ọmọ anida tí ò jẹ́nu lóògùn oògùn tí ò bá jẹ́ ewé ẹ̀ lókù kan ọmọ bá a jáwé kan àfi gọ́sẹ̀ àgàgà bíwé bá di méjì adóògùn pọ̀. Hmm, bá a jáwé kan àfi gọ́sẹ̀ bíwé bá di méjì adóògùn ewé gbogbo lóògùn. bàbá tèmi Ifá ni wọ́n ń ṣe ilé wa hmm. bàbá tó bí mi nígbà tí ó wà láyé òun ni olúawo ìlú wa nífẹ̀sìn ìgbà tó kú ẹ̀gbọ́n tèmi ló tẹ́rí gba oyè yẹn ẹ̀gbọ́n mi sì ti kú ọdún kẹwàá rèé wọ́n sì fà mí pé oyè kàn mí mo kọtí kún ṣùgbọ́n ẹ̀mú wọn ti mú mi èmi ni olúawo ìlú Ìfìṣì Èkìtì báyìí ní Èkìtì state báyìí nípínlẹ̀ Èkìtì báyìí Olúawo ìlú Ìfẹ̀sìn Èkìtì nípínlẹ̀ Èkìtì. àbí àmọ́ ti yàn lójú. rárá o oyè ilé bá bẹ́ẹ̀ yàn. bàbá oyè ah, ilé bàbá yẹn gbọ́dọ̀ ti yàn lójú nígbà téèyàn kì í sọmọ àlè bẹ́ẹ̀ ti wílẹ̀ kan ah, ah. bàbá Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ẹ́pẹ́ fún wa. bàbá ò ní iṣẹ́ ìlú gẹ́gẹ́ bí olóyè ìlú hmm. àti ká lọ sóko eré o pé a fẹ́ lọ ṣeré báwo ni kò ṣe dira wọn lọ́wọ́. ẹ yóò máa dira wọn lọ́wọ́ báyìí torí bẹ́ẹ̀ mo ṣe jó dọjọ́ òní kí n tó dá wọn lóhùn hmm. látọ̀dún kẹwàá. tí wọ́n ti ń fà yín tí wọ́n ti ń wọ yín. ṣùgbọ́n mo ti á dá wọn lóhùn báyìí mo ti rójú ìjà ńlá sa wípé ilé tó lọ. ilé tó lọ pé bí ọkọ̀ bá ròkun ó bá rọ̀ṣà yóò lọ́ọ́ fàbọ̀ fẹ́lẹ́bùté. ẹ̀ ń torí ilé làbọ̀ sí mi oko. ilé làbọ̀ sí mi oko. Mm gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń gbádùn ètò yìí ẹ̀yin lólùfẹ́ ètò Yorùbá Láṣà àti Ìṣe ètò náà ń tẹ̀ ẹ́ síwájú fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọlé tàbí tẹ́ ẹ ṣẹ̀ ń tan ẹ̀rọ amóhùnmáwòrán yín àlejò wa lórí ètò tòní bàbá wa ni wọ́n ògbóǹtarìgì òṣèré orí ìtàgé eh, olúawo ti ìlú Ìfisì Èkìtì nípínlẹ̀ Èkìtì ògbóǹtarìgì eh, eh, agbáṣàga agbáṣàníyì alàgbà ọ̀jọ̀gbọ́n olóyè Peter ọ̀làdélé fátómilọ́lá bẹ́ẹ̀ sì pé fátómilọ́lá àti fátómilọ́lá àti fátómilọ́lá náà ọ̀kan kan náà náà ni torí pé nǹkan kan náà ló ń tọ́ka sí bàbá mò ń bọ̀ náà jẹ́ ká lọ sókè lọ́hùn nígbà tá a bá padà dé sórí ètò a máa tẹ̀síwájú nígbà tá a lọ sí abala tó tún kàn lórí ètò Yorùbá láṣà o àti ìṣe. Yorùbá láṣà Yorùbá láṣà Yorùbá láṣà àti ìṣe. bàmí ẹ wàá mú ìbéèrè nínú ìkòkò àmì yìí ẹ baba. bàbá. Hmm. wọ́n ní kẹ́ bá wa fi àmì sí orí òwe yìí bàbá kẹ́ ẹ pẹ́ o ẹ̀kọ́ dí kókó kì í ṣẹjọ́ ọlọ́kà ẹ̀kọ́ ó dí kókó wọ́n ní ìṣẹ́jọ́ ọlọ́kà. ẹ̀kọ́ dòré dí kókó dí kókó mímímí kì í ṣe dòmíre ẹjọ́ ọlọ́kà remíremídò bàbá ẹgbà dáadáa ah bàbá o bàbá o ọlọ́run jẹ́ àárí yín pẹ́ bàbá ẹ jẹ́ ká tún béèrè ìbéèrè nínú lórí èèwọ̀ torí àwọn kan bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá pé ẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí o bí wọ́n bá ṣe nǹkan báyìí nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ o má ṣe léyìí o má lọ báyìí o má mu nǹkan má jẹ nǹkan báyìí o lásìkò báyìí ẹ má ṣe nǹkan ẹ bá mú béèrè ń bẹ̀ èèwọ̀ ah àgbà ò ní tán lórílẹ̀ ẹ ṣé bàbá wa. wọ́n ní a kò gbọ́dọ̀ fi ẹsẹ̀ wọ́ ni orí koríko lówùúrọ̀ kùtùkùtù pé èèyàn gbọ́dọ̀ fẹsẹ̀ wọ́ ni ní tó máa ń wà lórí koríko lówùúrọ̀ kùtùkùtù wọ́n bá bẹ́ẹ̀ bá fẹsẹ̀ wọ́ ni kí ni ó ṣẹlẹ̀ sẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀. tó bá fẹsẹ̀ wọ́ ni ní. bẹ́ẹ̀ ni. ni bẹ́ẹ̀ ni. àwọn bóyá ìrísẹ̀ lóru. ẹni ẹni ẹni bóyá àgbọ̀dọ̀ fẹsẹ̀ wọ ẹni tí ń bẹ lórí oko lówùúrọ̀ kùtùkùtù bí wọ́n bá fẹsẹ̀ wọ wọ́n ní kíní kan ṣẹlẹ̀ sí ẹsẹ̀ olúwa rẹ̀. ẹ̀yún ni. ẹ̀yún kàyún yóò mú lẹ́sẹ̀. ẹ̀ kànyàn kànyàn àlèkè kànyàn ní kàyún àlèkè lẹ́yìn hmm. bàbá hmm. ẹ dáadáa dáadáa ah <laughs> ee ọlọ́run ṣe à ń kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ torí pé káyàn nìkan ni mo mọ̀ sí mọ̀ tí wọ́n tún pè ní kànyàn tàbí ẹ̀yàn àrà náà tún kẹ́kọ̀ọ́ nù báàmì mi bá mú ìbéèrè lórí àrokò yìí hmm. àrokò àrokò ọmọ ò tó béèrè béèrè lọ́wọ́ bàbá rẹ bàbá ń ṣe là ń kẹ́kọ̀ọ́ lára yín o. ẹ ẹ ẹ ti fáwílẹ̀ ṣe. à ń kẹ́kọ̀ọ́ ni o hmm. bó o ní bá ti sọ bàbá. ìfadíbà bá jí ọgbọ́n ni ká máa kọ́ra ẹni hmm. ká máa jí kùtùkùtù pilẹ̀ wèrè hmm. èyí tá a bá rò tí ò bá gún ike ẹni ní kábí ó dífá fún pàràká níjọ́ tí lọ rè jíjú alárànbarà lábẹ́ ọdán. tó tó bàbá tó tó bàbá ifá orí mi rèé ọmọdé sì gbọ́n àgbà gbọ́n láfidálẹ̀ ẹ̀fẹ̀ ọwọ́ tọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà wọ́ kèrègbè iṣẹ́ tèwé bá bí àgbà kágbà ọmọ kọ́ ọmọ àmọ́ ránṣẹ́ bàbá níjẹsẹ́ jọjọ. bàbá o hmm. wọ́n ní òpèré lọ́gbọ́n ṣe lọ́gbọ́n yà bí ọ̀nà wọ́n ní èmi mọ̀ yìí ìwò mọ̀ yìí alágbẹ̀dẹ hmm. tó rọ kí n rọdẹ èyí tó rọdẹ ò rọ bàbá nílẹ̀ hmm. sí àwọ̀ òdùà wọ́n ní ọlọ́gbọ́n ayé kan ò ta kókó omi sétí aṣọ ọ̀mọ̀ràn kan ò mọyé rùpẹ́ẹ́lẹ̀ tó tó bàbá ànìnà kákan wà á dìrìnà débi ilẹ̀ pẹ̀kun sí rí bàbá o ìfà orí mi rè ìfà ló bẹ̀ o. wọ́n ní tí tí ọdẹ kan tó bá fi àjẹ́ àjẹ́ tó bá fi rán ìyàwó ọdẹ míì sí ọkọ rẹ̀ bàbá wọn ní kí ni ìtumọ̀ rẹ̀ tí ọdẹ tó bá fi àjẹ́ ajẹ tí wọ́n fi ń. ajẹ tí wọ́n fi ń di ẹnu ìbọn tí wọ́n ó kì í ẹ tó bá ti kì í ìbọn. wọ́n fi rán ìyàwó ọdẹ míì hmm. sí ọdẹ ọkọ ẹ̀ wọ́n ní kí ni ìtumọ̀ rẹ̀. ìtumọ̀ rẹ̀ ni pé ìkìlọ̀ ni ìkìlọ̀ hmm. bóyá ó jọ̀rẹ̀ rẹ̀ ni o tàbí ọkànjọ́ dẹgbó pàdé ara wọn hmm. tàbí wọ́n sì lè wọ́n jọ máa ń dẹgbó pọ̀ hmm. tán wá jọ̀rẹ́ hmm. tó bá fi ajẹ̀rán ìyàwó ẹ̀ sí ìyàwó ti àbí <laughs> ìyàwó ti ọdẹ ọ̀hún ló fi rán sí ọkọ ẹ̀. a jẹ́ wípé ìyàwó òun ìyàwó tọ̀hún tí wọ́n fi ajẹ̀rán sọ́kọ rẹ̀ òun ń rìn kùrè a fi ajẹun kìlọ̀ fún ọkọ kó bójú tó o. Hmm. kó gbójú tó ìyàwó rẹ̀ hmm. torí ó léwu hmm. ṣe mọ̀ pé ajẹ̀ ó léwu. bẹ́ẹ̀ni ewu ni ewu la jẹ. ajẹ̀ ní nígbà tí ẹ̀tù bá gbiná. bẹ́ẹ̀ni ní ó tan náà ran ajẹ tí náà ó fọn dé ọ̀dọ̀ àhàyà àtàrí gidi ajẹ o wọn ní kò sọmọ rẹ̀ nínú ìbọn àtàjẹ o àtàhàyà o hmm. àtẹ̀tù o hmm. àtàrígídí o hmm. tí wọ́n bá fi pàrokò ránṣẹ́ sí ọ̀rẹ́ wọ́n kìlọ̀ fún wípé kó ṣọ́ra. kó wà kó ní ìkíyèsára kó ní ìkíyèsára o. wọ́n tiẹ̀ tún wá sọ wípé <clears throat> lákòótán wọ́n ní tí irú ọdẹ tó fi àjẹ́ tó fi rán ìyàwó yìí pé bí ìgbà tó ń pòwe pé awoye sanba ń tẹ awo pé káwo ń ọdẹ ń kó bójú tó bójú tó ìyàwó rẹ ń ṣe ṣùgbọ́n òun ò mọ̀ tẹ́lẹ̀ pé ìyàwó ọdẹ ni o pé òun ti àwọn báyìí o ṣùgbọ́n kó bójú tó ìyàwó òun pé awoye sanba ń tẹ awo ṣùgbọ́n ìyàwó yìí. àti pé ìwọ lè jọdẹ kémi ó jọdẹ kó o sì nígbẹ́kẹ̀lé nù ìyàwó rẹ hmm. kó gbàgbọ́ tàwa tá rí tá fura sí i lẹ́yìn tẹ́yìn rìnrìn ẹsẹ̀ rẹ̀ níta. awo ń tan awo hmm. awo lọdẹ awo ọdẹ wà awo fa wà awo eégún wà tí a bá wá firú àrokò bẹ́ẹ̀ ránṣẹ́ sí ọdẹ ọ̀rẹ́ wa hmm. kó bójú tó ìkìlọ̀ ni kó bójú tó nǹkan rẹ̀ o ọdẹ kì í sán bàǹtẹ́ ọdẹ o hmm. ọdẹ kì í sán bàǹtẹ́ ọdẹ awo kì í bàǹtẹ́ awo tó tó bàbá ẹgbàá ẹgbàá dáadáa ẹgbẹ́ wa yan ẹtúbọ̀ wa yan ọ̀nà rẹ̀ fún wa ó yé wa dá ẹfẹ́ lójú báyìí hmm. ẹfẹ́ dáadáa àgbà òní tán lórílẹ̀ ẹ ká máa bá ètò yìí bọ̀ bá a ṣe ń tẹ̀ síwájú lórí ètò yìí ètò wa Yorùbá láṣà àti ìṣe abala wa ṣáwa lélẹ́yìí o ẹ jẹ́ abọ́ sí abala míì ẹ má gbé e kú mbẹ́ o Yorùbá láṣà. Yorùbá láṣà Yorùbá láṣà Yorùbá láṣà àti ìṣe. ẹ kọ́ bọnú fèrè ẹ kútù ẹ mú ìbéèrè ẹ mú nọ́mbà nọ́mbà tí ẹ bá mú olùfọ́n ó fọn ní tó bá wà níbi nọ́mbà ọ̀hún ẹ wà sọ ní tí wọ́n fọn ẹ bá a túmọ̀ rẹ̀ bákan náà a ṣe ní ti ìlú ẹ mú nọ́mbà wọn ó bá wa lu ní tí ó bá wà nọ́mbà náà ẹ wà bá a túmọ̀ rẹ̀. Hmm. mi ń bá wa gbọ́ lù ńkọ́. ẹ gbọ́ ṣe bẹ́ẹ̀ ni bàbá. ṣé gbogbo ọmọ Yorùbá ló gbọ́ lù ni. ẹ̀wọ̀n ṣùgbọ́n gbogbo ọmọ Yorùbá ló ní làákàyè àwọn Ọ̀yọ́ náà sábà máa lu rúùlù tí mò ń wò yìí ni. Hmm, àbájá ká gbìyànjú ẹ̀wò náà torí kó dá mi lójú ni pé àwa wá tún wá kẹ́kọ̀ọ́ lára yín ni ó dá mi lójú ni. àjọ ń kẹ́kọ̀ọ́ lára wọra wa ni. àdúgbò yẹn fọlọ́run sẹ́rí ìbéèrè kejì ìbéèrè kejì. wọ́n tún fún ọ lẹ́ẹ̀kan sí. kò ní pàǹtó ń kọ hmm, a ní àìgbọ́fàlàwọ̀ òkè. ifá kan ò sí ń para. iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa ẹni kò ṣiṣẹ́ a máa jalè ìwé kíkọ láìsí ọkọ àti àdá kò ì pé o kò ì pé o ìṣẹ̀lẹ̀ gbà dáadáa mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹ mo ní ẹ gbà ẹ já lọ sórí ìlú hmm. kẹ́ ẹ tún bá mú béèrè níbi ìlú náà ìfẹ́ kẹ́ ẹ ṣe wàhálà ẹ mú béèrè níbi ìlú. àwọn ọmọ àyàn ní ọmọ mọ̀ntìlù wí torí òṣàlàyàn o. òṣàlàyàn àyàn galú. àyàn galú òṣàní. Hmm. ìbéèrè kẹsàn ìlú yọkọlú yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sọ́lẹ̀ ọkọ yọ ké. <laughs> àwọn sẹ́yìn rí pé gbà alábàláwá kọ́ ìmọ̀ lọ́wọ́ yẹn wà láwá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yìí gbogbo ẹ̀yin àlejò gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ ń jẹ̀gbá ládùn ètò yìí Yorùbá láṣà àti ṣe àlejò wa rèé o alàgbà ọ̀jọ̀gbọ́n Peter Ọládélé Fátómilọ́lá bẹ́ẹ̀ sì pé Fátómilọ́lá omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni à ń tẹ̀síwájú ẹjẹ́ lọ sókè lọ́hùn nígbà tá a bá padà dé a lọ sí abala tó kàn lórí ètò yìí ètò wa Yorùbá láṣà o àti ìṣe àmúwọ̀. Yorùbá láṣà Yorùbá láṣà Yorùbá láṣà àti ìṣe. bẹ́ẹ̀ ni jàre ètò yìí ètò wa Yorùbá láṣà àti ìṣe ń tẹ̀ síwájú o abala tá a wà yìí ni abala tá a pè ní bójúbójú olóró ń bọ̀ bàbá ẹyin tí à ń ṣe lábala yìí ni à ń gbéra wa sí ipò àti ààyè tí àwọn àkàndá ẹ̀dá wà àwọn tí wọ́n ní ìpèníjà yálà nípa ẹ̀yà ara kan tàbí òmíì bóyá ojú ni ò ríran etí ni ò gbọ́rọ̀ ẹnu ni ò lè sọ̀rọ̀ ọwọ́ ni ò ṣiṣẹ́ tàbẹ́sẹ̀ ni ò ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa wò pé báwo ni wọ́n ṣe ń ṣe gbogbo táwa náà ń jẹ tá à ń láǹfààní láti máa rí láti máa ṣe láti máa jẹ láti máa lò báwo làwọn náà ṣe ń rí ìgbé ayé gbé ẹni tá a fi gbé abala yẹn kalẹ̀ nu bójúbójú olóró ń bọ̀ àjọ Bomara Foundation ni wọ́n ṣe agbátẹrù abala yìí bá ṣe ṣe ni pé ẹ kì í ọwọ́ bọ inú àpótí yìí oríṣiríṣi nǹkan ló wà ńbẹ̀ ẹ wàá fọwọ́ wò ẹ wò ẹ wò ẹ nífojú wò ẹ fọwọ́ wò ẹ máa lójú inú láti wò ẹ wàá mú ọkàn tẹ bá mọ̀ kẹ́ ẹ dá mọ̀ ńbẹ̀ lẹ́ẹ̀ fi mọ̀ pé ah, nǹkan báyìí mú ó yá bàbá bójú bójú. a kọ ọ bọ láti ìsàlẹ̀ àbí lókè. ọ̀nà tí ẹ gbà kọ ọ bọ̀ wà ńbẹ̀ ẹ máa bọ̀ lẹ́yìn rẹ̀ báyìí sá ẹ má ti kì í bọ̀ ẹ sì dúró báyìí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ hmm. kẹ́ ẹ máa wo bíbi tẹ́ ẹ máa tó bá ti tó àkókò wọ́n sọ fún yín pé kẹ́ ẹ kọ ọ bọ̀ ẹ sì dúró bàbá hmm. ó yá ẹ ní sùúrù tó bá yà wọ́n ní pé kẹ́kọ̀ọ́ ọ̀bọ̀ ẹ sì ní sùúrù o. ó yá ẹ̀kọ́ ọ̀bọ̀ oríṣiríṣi ẹ má wo bẹ oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀ oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀ ẹ fọwọ́ bá wò dáadáa ẹ wà pé à nǹkan báyìí lẹ mú ṣùgbọ́n tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní sọ pé nǹkan báyìí lẹ mú ẹ láǹfààní àtòrí ọ̀fẹ́ láti mú nǹkan míì mọ́ o. ẹ̀sìn lóríṣiríṣi ló wà ń bẹ. Ah, oríṣiríṣi kì í ṣe nǹkan ẹyọ kan náà lẹ́ ń fọwọ́ kàn. Ah. mo ti mú nǹkan kan. bàbá kí lẹ mú. iyọ̀. iyọ̀ iyọ̀ adùn ní ti yọ̀ ṣó dá yín lójú dáadáa bàbá. Ah, iyọ̀ ni mo fẹ́ mú iyọ̀ náà ni ó yẹ kó jẹ́. ǹtẹ́ ẹ fẹ́ mú kọ́ ṣe. iyọ̀ ni mo mú yìí. tọwọ́ yìí. iyọ̀ lẹ mú dání. iyọ̀ ni o ó dá yín lójú iyọ̀ sá ni ó dá yín lójú pé iyọ̀ ni bàbá iyọ̀ ni ó dà ẹ mú jáde ẹ mú jáde bàbá bàbá kiri tí mo wò yìí ó sọ̀rọ̀ adigari <laughs> sọ sọra rẹ̀ di gàrí. ó sọra rẹ̀ di gàrí ó jọ yọ lọ́wọ́. ló bá padà di gàrí ló di gàrí ìdànù baba gàrí lẹ mú dání gàrí mímu téèyàn lè mú dáadáa téèyàn bá bù sómi bá eh, téèyàn ó yó. a àmúyó ni gàrí hmm. àwọn gàrí ìjẹ̀bú àbí gàrí èkìtì gàrí ẹ̀gbá àbí gàrí ìbàdàn gàrí ẹ̀pẹ́ àbí gàrí àmọ̀bíyá tó ṣogbo ni àbí ti. tó já sí pé gbogbo yorùbá ní ìṣe mm. gàrí bẹ́ẹ̀ ni gàrí rẹ̀ káàró ìjìrì bẹ́ẹ̀ ni. bàbá ní àwọn abòyìn gàrí pé kẹ́ ẹ mọ́ mu lọ kẹ́ ẹ lọ mọ́ mú kọ́. kò wá tó mú ni. ẹyin mẹ́rin bá bu eléyìí tí àwọn fomi sí tátẹ́gùn báyìí fẹ́ sí yóò gbéra pẹ́ báyìí. <laughs> yóò wù. bẹ́ẹ̀ ni mm. nílẹ̀ yorùbá tí wọ́n bá bùyàn ní nǹkan kí lèyìn ó ṣe bàbá. ọpẹ́ lẹ́yìn ó dúpẹ́ àti bùyìn gàrí nù kò ní tán bẹ́ẹ̀ o. àṣẹ. Hmm. agara ò ní dá yín. àṣẹ. oko tẹ ti tẹ gbẹ pákí sí. àwọn ọmọ ìgbà wọn náà <laughs> ah bá mi hmm. àpò tí mo gbé dání yìí inú rẹ̀ yìí hmm. ọṣẹ ìfọṣọ olómi tí iléeṣẹ́ Fọláyẹmí Ventures ní ká gbé fún yín kẹ́ fi máa fọṣọ ńbẹ̀ńbẹ̀ bákan náà a tún ní àwọn oríṣiríṣi ẹ̀bùn nǹkan ìṣaralóge láti iléeṣẹ́ ṣàìṣàì alájà ṣàìṣàì cosmetics mudupẹ cosmetics ní ìdúmọ̀tà wọn ní ká kó yẹn náà fún yín ìwé ìkọ̀wé àti òwọ̀n rúlà ń bẹnu àpò ìléwọ́ yìí tí ajì abọ́lámúsé tí wọ́n ní bomara foundation ní kágbé fún yín lórí ètò yìí bákan náà ẹ kákẹ́ ẹ jẹ́ ká fún yín papọ̀ kẹ̀kẹ́ lè dúpẹ́ papọ̀ iléeṣẹ́ ọkọ ló ní ká gbé fàìdík flusher fún yín pé kẹ́ ẹ máa bù ú sí ikùn bákan náà ìwé kan tún rèé láti ọwọ́ Albasit Communications wọn ní ká gbé eléyìí náà fún yín èyí àpò yìí iléeṣẹ́ SP Asset Link ló ní ká gbé fún yín pé kẹ́ ẹ fi máa kó nǹkan ròde nígbà míì nínú rẹ̀ aṣọ ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ léèsì rèé iléeṣẹ́ ìgbòdegbòde eh, fabrics ní ìdúmọ̀tà lérèkò ìdúmọ̀tà lónìí ká gbé fún yín tẹ́ wá rí ẹ́ńbílòkù ń bẹ́ẹ̀ o ajé abọ́lá musé àti iléeṣẹ́ ọkọ̀ olóyún wọn ni ká mú un fún yín pé kẹ́ ẹ fi ṣòwò epo sọ́kọ̀ padà hmm. sí eh, ibi tẹ́ ẹ ti wá bá wa lálejò. tó eh, wọ́n ní ẹni aṣelóore tí ò dúpẹ́ hmm. bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Eh, ọlọ́sà ò ní kó ẹrù yín o kò ní kó ẹrù yín lọ nílé iṣẹ́ yìí gbogbo àwọn tẹ́ ṣe tí wọ́n jẹ́ èèyàn tẹ́ kó rọra tẹ́ jọ ń ṣiṣẹ́ tẹ́ ṣe agbátẹrù ètò yìí ìkankan ò ní ṣàìsàn àìsàn burúkú kò ní wọnú iléeṣẹ́ yìí o ẹ mọ̀ mọ́ sí ẹ máa ń ta yóò jò pé ń lù yóò dùn porogodo ò ní lù mọ́ yín ẹ eh, àwọn tó sì kó ẹ̀bùn ránṣẹ́ tán ní kí pé ó tọ́ sí mi kí n máa kó lọ ibi tán ti mú ẹ̀bùn tán fún mi orísun ọbẹ̀ ò ní gbẹ iléeṣẹ́ wọn ò ní gbiná wọn ò ní rí alákòóbá gbogbo èèyàn tí sì ń wò wá nílé ojú yín ò ní fọ́ o ojú yín ò ní fọ́ o ẹ̀ ń lé gógó sí yàrá o wọ́n ní ojú àṣà ìríbi hmm, tàwòdì rọrùn olóòtú ètò yìí ọmọ dàgbà nú ọgbọ́n inú ìmọ̀ inú òye aríbẹ̀ o àṣẹbẹ̀ gbogbo ohun tí mo fẹ́ nu kà ń bí ilé nìyí yóò ṣe o torí bí ọmọdé mọ̀ọ́sẹ̀ dání wọn ni kò ṣe àgbà mọ̀ọ́sẹ̀ dání kọ́ takẹsẹ̀ ní í ṣe láwùjọ wò tó gun sẹ́ǹsẹ̀ á ṣe láwùjọ gé oko ọṣẹ ni kò ṣẹ mọ́ yín lára o kàǹkà ni kò kàn yín pọ́n gbàngbàn ire o. adúpẹ́ adúpẹ́ pé òkun bàbá wa ní à ń gbà lálejò lórí ètò tòní adúpẹ́ lọ́wọ́ wọn fún eh, àǹfààní tí wọ́n fi sílẹ̀ fún wa láti bá wa kópa lórí ètò yìí ọ̀jọ̀gbọ́n alàgbà Peter Ọládélé Fátómilọ́lá bẹ́ẹ̀ sì pé Fátómilọ́lá náà omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni oníyàn ọlọ́bẹ̀ ṣeun adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ hasball international lábẹ́ Alhaji Bọ́lájí azan tí wọ́n jẹ́ developer ní Lagos ní Èkó ní Èkó Òdùmọ̀tà fún àtìlẹ́yìn wọn lórí ètò yìí adúpẹ́ lọ́wọ́ twenty eight twenty eight creations bákan náà la àgbàgbé tobilet unique ventures fún àtìlẹ́yìn wọn iléeṣẹ́ rega ventures tí wọ́n kó ọtí fún wa ohun mímu ẹlẹ́rìndòdò adúpẹ́ o bákan náà builder mrs fọláṣadé làjà àgbàgbé adúpẹ́ ẹ ṣé o adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun títí ọjọ́ mi ìyànjọ́ rẹ̀ tá a tún máa pàdé lórí àkọ́tún ètò Yorùbá láṣà àti ẹ má jẹ́ káṣà ó bàjẹ́ ká má gbàgbé àṣà káṣà òun má dàrú látọwọ́ yín o yọ̀mí má tẹ́lẹ̀ mi ń jẹ́ ifá ń kálílúyà làwọn èèyàn ń pè mí ayọ̀ láàmú àpàdé ara wa ò ní ṣàìsàn.